لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل مشبة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد يكون الله التي مشيرة هو التي قدير التي مرضى فيك ترى الوجيه في عقيدة الخوارج من شيخ عبد الله بن عبد الحميد الأثري أحسن الله إليه في الله تعالى هذه أقليل ولم تعريف أهل السنة والجماعة من جهتين والذي àlàyé ìgbé tó jẹ́ àtẹ́lẹ̀ lẹ́tara àwọn tẹ́lẹ̀ lábẹ́rẹ́ ọ̀tẹ̀lẹ̀ sí ìyá tó ní èmi ahẹ́lùsọ́nà wàjàmá àá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni sọ sí ìjẹ́ àlùsọ́nà tí ó kó sínú náà ni àfẹ́wò ilé náà. الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى تعريف أهل السنة والجماعة السنة اللغة السنة اللغة مشتقة من سن يسن ويسن سن فهو مسنون وسن الأمر بينه والسنة هي الطريقة والسيرة محمولة محمولة كانت أو ممنونة ومنهم قول النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع أي طريقة في الدين والدنيا ابن صلى الله عليه وسلم من سنة في الإسلام سنة حسنة وله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من شيء ومن سنة الإسلام سنة سيئة كان عليه مثلها ومثل من عمل بها من بعده من غير أن ينقص من أوزار من شيء أي سنيرا فقل من فكل من ابتلى عمرا عمل به خوفا من بعده قيل هو سنة السنة في الاختلاف هي الهجر الذي كان عليه رسول الله صلى الله عليه وسلم واصحابه علما واعتقادا وقولا وعملا وتفكيرا وصدق السنه بعيدا على سنن العبادات والاعتقادات ويقابل السنه البدعه قال النبي صلى الله عليه واله وسلم قال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعد فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين الجماعة في اللغة معبودة من الجمع والواقف من الشيء لتقريب بعضه من وقال جماعته فاجتمع وهي مشتقة من الاجتماع الذي هو ضد التفرد وضد الفرقة والجماعة العدد الكثير من الناس وهي أيضا طائفة من الناس يجمعها عارض واحد والجماعة هذا القوم الذين اجتمعوا على أمر ما الجماعة في الاختلاف يا جماعة المسلمين وهم سعد هذه الأمة المرحومة المباركة من الصحابة الكرام والتابعين الأعوام ومن تبعهم من الأئمة الأعلام بصدق وإخلاص وإحسان إلى يوم الدين الذين اجتمعوا على الكتاب والسنة وقالوا على ما كان عليه رسول الله صلى الله عليه وسلم اعتقادا وعلما وعملا ظاهرا وباطنا lọ ní ìjẹ̀jọ́ a ti bẹ̀rẹ̀ pàṣẹ pẹ̀lú pé àlàyé àlùjọ́lọ̀ ìjọba ìbẹ̀ láti ṣàlàyé ìjọba ń jẹ́ gómìnà nínú èdè lọ́gbọ́ yẹ̀rẹ̀gbẹ́ ní àlejò àìlú ìpè àwọn ojú ọ̀nà àbí ìlànà tí èèyàn ń rìn so ìlànà yẹn jẹ́ ìlànà rẹ ni àbí ó jẹ́ ọ̀nà rẹ àbí ó jẹ́ ọ̀nà burúkú wọn máa pè ní sunna nínú ìlànà wọn. ṣùgbọ́n náà nínú ẹ̀sìn tó wá ní kí ó jẹ́ sunna òun náà òun ìlànà lẹ́yìn tó ọmọ ọ̀rọ̀ sọ́nà tí ó là kalẹ̀ lẹ́nu tí àwọn ọ̀hábà rẹ̀ tí wọ́n tọ̀ ẹ̀ẹ́dìmọ̀lì wọ́n jẹ́ nípa ìmọ̀ni wàhálì kọ́ọ̀bẹ̀lì nípa àdìọ́kànni yẹn pé kéèyàn ní àkídà àdìsọ́kàn tí ẹ̀lẹ́sọ̀rọ̀ ọ̀sán náà nílé. tí àwọn ọ̀tọ̀hádà ní àtọ̀pọ̀ ìlú oríṣi tó ń nà wọ́n kọ́ lẹ́nu ọ̀rọ̀ tí a lẹ́nu sọ tó ń lẹ́nu wọ́n ẹ̀mẹ́lẹ́ iṣẹ́ tí a lẹ́nu bá ṣe tó ń lẹ́nu wọ́n tẹ̀kẹ̀rẹ́ yíyan nǹkan tí a lẹ́nu fi rẹ̀ yẹn pé wọ́n ń ṣe nǹkan yẹn lójú rẹ̀ àlẹ́ ti dàgbẹ́ kó sọ̀rọ̀. nǹkan yẹn ti di ṣáńpẹ̀ ní lórí àná. bákan náà wọ́n ní wọ́n fún aṣàlàyé ìjẹ́jọ́ pé súnà wọn máa lò fún súnà lọ́lẹ̀ ìbàdà wọ̀lẹ́ẹ̀dẹ̀kọ̀ọ̀dà. nípa àwọn kan tó ń jẹ́ súnà níbi ìjọsìn wọ́n máa bẹ́ẹ̀ bọ́tú ṣe pé kò sí nínú kùrọ̀ánì ìgbọ́sọ̀ àlẹ́bí ló ti wá tó wọ́n pè ní súnmà bákan náà súnmà òyìnbó àbílẹ̀ súnmà àlùbẹ́bà yẹn ni pé súnmà ìdàkejì rẹ̀ tó máa ń jẹ́ àlùbẹ́bà yẹn ni pé àdáadáalẹ̀ tó wá ní wọ́n wà láyé wá sí bẹ̀rẹ̀ nínú rẹ̀. wọ́n ní àlẹ́ ìgbọ̀ngbọ̀n fẹ́ lọ ní pé fàtìmílọ́kùnrin yẹn ti ṣùgbọ́n ànábì ní lágbájú ẹni tí ó bá ṣe ní ráàrí lẹ́yìn ìyá ànábì ẹnikẹ́ni tẹ́lẹ̀ rẹ bá gùn lẹ́yìn ìgbà tí ànábì bá kú tán fàtàyàwá ìkìlá pàǹkẹ̀ sí rọ ẹni yóò padà máa rí àwọn ìyapa tó tí àwọn èèyàn máa dá kalẹ̀ àmọ́ o fa àìlẹ́yìnkó lè tún lẹ̀ sí àlejò àti tí mo sáà kẹ́kẹ́ máa ṣe nígbà tí mi ní kẹ́ ìmú wà tó nígbà tí o àti ìlànà àwọn àrùnlé ní àlùmáàdì yìí àwọn tó máa ń fi nínú àrùn àṣìjì tó wà lójú mọ̀ náà kí ni ah, Sheikh Abdulrahman Abdulrahman فكيف للرعي الأثري wọ́n jẹ́ kó yé wa pé tí ẹ bá ti fi ìlànà mẹ́tọ̀ mọ́ ọ̀tọ́lọ́ kalẹ̀ gbéjà lè yọ̀ máa ṣe o. Àlẹ́ ti kìlọ̀ wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sọ̀hábà ni lẹ́yìn ìgbà tí bá kú náà ẹni tí ẹ̀sẹ̀ rẹ bá gbòòrò ẹ padà rí àwọn oríṣiríṣi àwọn àdáadáalẹ̀ káwọn èèyàn máa ń ṣe àmọ́ wàhálà yìí kó ètò ilẹ̀ ìlànà tèmi ni kẹ́yìn ká dì máa ìní pé wọ́n gba àwọn ìpín ìyapa oríṣiríṣi tí àwọn èèyàn ń ṣe ẹmọ́tọ̀ ẹmọ́tẹ̀lélànà yẹn tòbí ṣe é ṣe parí àlàyé tí wọ́n ti bẹ̀rẹ̀ ìyẹn ni pé súnà lórí ìtọ̀mọ́ ẹ̀rọ̀fẹ́ lọ ni èyí ó lọ ṣe súnà látara pé ó lọ tẹ̀lé ọ̀rọ̀ ànẹ́bì èyí ó lọ tẹ̀lé iṣẹ́ ànẹ́bì kódà yóò lọ tẹ̀lé nǹkan tó wọ́n ṣe lójú ànẹ́bì tọ̀mọ́ ẹ̀rọ̀fẹ́ lọ bí ó bá sọ pé ẹ̀rọ ṣe má ó ti ń jẹ́ súnà lùkẹ́ mẹ́ta bí ẹ bá gbọ́ pé èèyàn ṣe nǹkan kan bí ọ́ pé mo lè nítorí ṣe yìí ọ̀wá tó alùpàpẹ́ mi yẹ kó tẹ̀lé súnmọ́ tó ẹ̀ríkà anábì sọ ọmọ àdìsọ́nà anábì sọ inú ọ̀rọ̀ ẹ̀ tó sọ ni pé ẹ̀rì wípé anábì ni kullukum tẹ̀kọ̀lú jẹ́nẹ́ta ìlànà àdà tó ọ̀rọ̀ anábì ni tó irú ọ̀rọ̀ orí ìsìn àdìsọ́nà tó àbí anábì sọ fún mi pé tó bá fẹ́ jẹun sáré nu wọn à sọ pé ìtúlẹ̀ là torí wọ́n rọ̀ wọ́n lè kí wọ́n fẹ́ jẹun kí wọ́n lè ìtúlẹ̀ là á yẹ nìyẹn lo súnà òfẹ́ tí àlẹ́ sọ̀rọ̀ ọ̀sán náà tó tọ̀ tọ̀ àlẹ́ sọ̀rọ̀ ọ̀sán náà ó tún bẹ nínú rẹ̀ pé àlẹ́ bí lọ sí rẹ̀ ń sí kalẹ̀. kò ní kó dé kókó ẹsẹ̀ wọn kódà àwọn wà ní àárín àwọn ojúgbò àwọn àárín ojúgbò ní wọn wà kò kí ń dé kókó ẹsẹ̀ àlẹ́sọ̀ náà lọ́sẹ̀ irú yẹn lè sè pé súnà fẹ́ iṣẹ́ sálẹ̀lì ń kódà o bá sọ jáde lẹ́nu sátákì lọ pé iṣẹ́ tí ń ṣe ní ṣe máa nínú ẹ̀jẹ̀ bákan náà kẹkẹrẹ yẹn òun ni nǹkan tí yìí wọ́n nǹkan lójú ti wọn ẹni tó nǹkan ọ̀hún dáa tòun lápẹjú ìgbà tí kí àtàn wọ́n jọ kí àtàn pé ń náà tó arákùnrin kan ti dìde. ó sì kí náà sílẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà kan tásùbà tó gbára ẹnẹ́bí tí wọ́n wà nínú ìgbà kan tó ó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà yẹn náà ẹwà ìtọ́ á bí ìrìn àti ìgbà tó ìfi kílò ló ṣe yẹn lọ́wọ́ ni wọn ò tí ì kí fájú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi wọn ò tí kí ọkà sáfẹ́jì ẹnẹ́bí ti dákẹ́ so ó ti dákẹ́ wọn tí o sọ pé ah, mọ́tò bẹ́ẹ̀ náà tí o sọ pé máa kí ẹni tó dákẹ́ lásán òun wọlé ni pé máa kí ní jẹ́ báwọn pé kí bẹ́ẹ̀ olóòpin tó ń na kẹ̀kẹ́rẹ́ lálẹ́ ìfi nǹkan ẹ̀yẹ rẹ̀ rẹ̀ sọ àwọn ọ̀nà tí tó náà lẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ pé wọ́n wà lélẹ́ yìí nítorí ìwé tó ń náà olówó ẹ̀wà wo gbàtánà lè ṣàlàyé pé ẹni tí ó bá ń tẹ̀lé tó pẹ́ ẹ̀rí ìyapa oríṣiríṣi wọn ní ẹ̀dìmọ́ tó ń rẹ̀ o bákan náà ẹ̀dìmọ́ ìlànà àwọn pẹ̀lẹ́fà àwọn òṣìṣẹ́ òun náà ní pé yóò lè dá súnà náà àti kéèyàn òun tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà náà wọ́n tún ní àlùjáná àti lóòrọ̀ ṣe ọ̀pẹ́ ọ̀rọ̀ méjì ni wọ́n ní ahli sunna wal jamaa tó wọ́n ṣàlàyé ti sunna nù wọ́n ti wọ́n ṣàlàyé ti al jamaa wọ́n ní ma'khuzatun min al jam'i al jamaa wọ́n mú láti di nǹkan tí ó kójọ wà tẹ́ bá ti bá ti aṣọ yìí tẹ́ bá ti bá yìí èèyàn tó ń bẹ̀rẹ̀ nù máa lè lẹ́ ń jà máa rẹ̀ àbí kí wọ́n mú nǹkan ẹyọ kan kí wọ́n papọ̀ mọ́ ìkejì rẹ̀ kò lẹ́pẹ̀ ní àlùjọ́bù rẹ̀. bìtẹ̀kìrì ibi bá àti bí lè bá àti òǹkéyìn ó fún ìkan mọ́kàn. lùkọ́ọ̀n àwọn lárúbáwọ̀ sọ pé wọ́n lè jọ máa tòwú fàjítàmà mo jọ ó ti kó jọ mo kójọ ó sì kójọ. wọ́n tún ní al-jama'a mushtaqatun min al-ijtima' mushtaqatun min al-ijtima' látara ìṣìmá ni wọ́n ti yọ. wàhùwà dídú tafarruqi òun ní ìdàkejì kí ó kálukú pín yẹlẹyẹlẹ sábà ní ijtama'a bìmánà lam yaftarik sábà ní nǹkan kójọ ó túmọ̀ sí pé kò pín yẹlẹyẹlẹ ni wàdí dùn fúrùkọ ó ti jẹ́ ìnàfíìsì àlùfúrùkọ kí n kọ́ tó kálukọ́ máa dá wà ní ẹgbẹ̀ẹ́gbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ wàlìjàmá ìdọ́pẹ́ ní àlìjàmá àlàáfíà kẹfìrí nínú àwọn ni ìyẹn pọ̀ nǹkan tó pọ̀ nínú àwọn èèyàn. وهي أيضا طائفة من النار الجماعة هنا تمنجة يكل جوعين كتب كل يجمعها غرض واحد تشكي يروبا كان ذكو وجو تبارا وجو قو توا كوجو لوري يروبا يروكا جماعة يروبا تنا تما كوجماعة انتوا نكيرو ìjọba ti rí àwọn tó pé afẹ́kíọ̀ àyílá àti pé ìwé ìrọ̀lẹ́ ló ti parọ́ papọ̀ lóde ìjàmbá àlàrà rẹ̀ yìí. tó bá ti tòkó yìí tó sọ pé ìrọ̀lẹ́ gbà fẹ́lẹ́ lọ papọ̀ ìjàmbá náà ni wá nínú èdè lọ́gbọ́wá. والجماعة هم القوم الذين اجتمعوا على أمر ما àwọn náà tó ṣe wọ́n kó jọ ìjọ tó bá kó jọ tó wá ṣe pé lérí ọ̀rọ̀ kan náà ni ìyẹn pé lérí èèmù kan náà ni gbogbo wọn wà lọ́dún tó bá wọn jọ. kìtì ń jẹ́ àjàmáà inú ìlera bá wọn nìyẹn. àmọ́ àjàmáà ti pèsè ìlera tí wọ́n ṣe pé nínú lílo ti ìmọ̀ nínú ẹ̀sìn. ثمانية الجماعة هي جماعة المسلمين قولي أخلق أو المسلمين وهم سلف هذه الأمة أو أشاج الأمة من الصحابة جماعة ذلك هي الصحابة والتابعين àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wà lọ́dún tẹ̀lé àwọn ọmọ ẹ̀sán ìrẹ̀ omi jìn àdúgbò tí wọ́n tẹ̀lé àwọn náà tí ó fi di ọjọ́ ìgbéwìdì ìyáàmà. الذين اجتمعوا على الكتاب والسنة àwọn tí wọ́n dúró lórí الكتاب القرآن والسنة وجدوا للسنة من صلى الله عليه وسلم وساروا على ما كان عليه رسول الله تشكي طوال إلى مسيح الذي جاء من أولى الصوت صلى الله عليه وعلى آله وسلم ظاهرا وباطنا نبغى في القرآن. أنت àwọn ẹni wọ̀nyí bí wọ́n ṣe wà yìí wọ́n kóra wọn jọ láti lè máa tọ ìlànà tí àdínábì rìn á ní àwọn eléyìí ní àlùjàmá. شكرا وقد أمرنا الله وقد أمر الله تبارك وتعالى عباده المؤمنين olùwàpàwọ̀ àwọn ẹrù rẹ̀ láṣẹ wà á sọ̀rọ̀ olùwàṣẹ́wọ́n ní gbòkòrò àìlẹ́jẹ̀ náà kíkẹ́ ká máa bẹ pẹ̀lú àwọn jàmá wọ̀nyíkẹ́ tẹ̀lẹ̀ ká kójọ pọ̀ wọ́n tààrùn ká máa ra lọ́wọ́ wọ́n ní àrùn ọlọ́run kọ́ fún wa àrùn fúrùkọ̀ irú kálukú máa pín yẹ́lẹ́yẹ́lẹ́ wọ́nyíkẹ́ tẹ̀lẹ̀ ká máa yapa wọ́n tààrùn sórí kó kálukú máa bára ẹni jà olówó bá kọ́ fún aṣọ ìgbọ́dọ̀ sí bẹ́ẹ̀. ọlọ́pàṣẹ nínú ọkùnrin kọ́ra ta'ala wà ìtọ́sínú ìṣọ́bìlélá ìjẹ̀mí àn wọ̀lẹ́ àtẹ̀fọ́rọ́kù. olúwa ní ẹ̀jì mọ́ ọkùnrin ní ọlọ́wọ̀n bá. jẹ̀mí àn lápapọ̀ wọ̀lẹ́ àtẹ̀fọ́rọ́kù ẹ̀ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ o ọgbọ́dọ̀ ní kí n máa ṣe tèmi ọmọ ṣe tiẹ̀ gbogbo tó bá lè máa tó ìyàdé ni pé ẹ lọ pín yẹlẹyẹlẹ ẹ gbọ́dọ̀ jìnnà sí i. òun fà náà ni gbogbo ìjọba bá ti rí àwọn tó bá ń jẹ́ afáà tó náà ẹ lè rí wọn kí wọ́n yọ́nú sí ìpín ló ká kú wọn pín ìka àlùkò wà láyé ká àlùkò dá wà láyé. ìgbésẹ̀ bá ti rọ̀ ẹ bá ń lò ìgbésẹ̀ ká tó pẹ́ láyé. àbí kan sọ pé tó kìíní yóò tó dá sẹ́wọ̀n tó fi fọ́ fẹ́ẹ́ fi pé kalẹ̀ wọ́n ní ẹ yóò ní kápẹ́ tó ẹ kí ìfẹ́ nìyẹn ẹni yẹn ti ń jẹ́ ìdí pàtàkì ma fi gbé ìgbàlà mẹ́rin kalẹ̀ kò yé ẹni yẹn kò yé àti tó bá ṣe pé alahaq wà tọ́lá àánú àti òdodo iná ni ẹ wá fẹ́ papọ̀ irọ́ àmọ́ ẹjọ́ wà lórí òdodo kan náà tí wọ́n ní ẹni káwọn fọ́ sí báyìí tó ó burú gan kò dáa gbogbo ẹni tó bá fi mọ̀ nǹkan tí ó jẹ́ tó nà tọ̀ mọ́ ọ̀rọ̀ gbẹ́dọ̀ ẹni yẹn وآية القرآن لك أيدي واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا بكنا قلتني ولا تكونوا كالذين تفرقوا واختلفوا قلوا أن يمد عجل أو تشركي تفرقوا وقرعوا واختلفوا ولا تبعين يقع إبراهيم يقعني لي في الفنون ìpínlẹ̀ ẹni bákan náà ìpínlẹ̀ ẹni òun yóò padà sún yẹn nígbà míì sí ìyapa kí wọ́n á ṣe gbogbo ìyapa ní máa ń lé ìdìyàn sí pínpín àmọ́ gbogbo pínpín náà máa ti pín yẹn pín ìyapa ní padà pín sí náà lọ́gbẹ́ yẹn rẹ̀ tó ló fà níjọ́ tí àwọn sọ̀hábà tí wọ́n rí àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ láti fẹ́ máa pín lẹ́yìn bàtà lẹ́yìn tọ̀gbọ́ ẹ̀fẹ́ náà lọ tán nínú ọdún tí òdìfojú rẹ wo irú nǹkan ẹ̀ nítorí wọ́n á ń jẹ́ ìpínlẹ̀ pínpín tó ń jẹ́ sẹ́pẹ́ àti tàtúwájú nílé lẹ́yìn alẹ́yìn tọ̀gbọ́ ọ̀rẹ́ ìtọ́jà wọ́n ní àwọn kírísítẹ́nì ìfúsàrọ̀kọ́sí ẹ̀rọ ìyàwó ìfúsàrọ̀kọ́sí ìyàwó ìlú إلى إحدى وسبعين فرقة ọlọ́run yahoo wọ́n pín sí seventy one olùwàtúrọ̀kọ́ ti nà sọ́ọ̀rọ̀ ìlà sèǹdéyì wọ̀sàgàrín lẹ́fẹ̀ẹ́kọ̀ àwọn tó sí seventy two alẹ́bíwá ni wọ̀sàgàrín kò há rèé ọ̀nà alẹ́bí ni ẹ̀yin àlùmọ̀tò ìmúdínà ẹ̀yin náà bọ̀ wá pín lẹ́kọ̀ọ́ àpẹ́. wọ́n ní ẹ̀sìn pé bí sàdáàtọ̀ wọn sábà rẹ̀ ẹ̀sìn bí ẹ̀wọ̀n ìbéèrè rẹ̀ alẹ́ wa ní àbáwọ̀ àwọn ọmọ ìbéèrè yìí ó kúlò á ti náà ti là wà sílẹ̀ alẹ́ bí gbogbo àwọn tẹ́lẹ̀ tútù nínú ọwọ́ wọn náà ẹ̀yìn àgbẹ̀lọ́wọ́ ní ọ̀kẹ́ péré òun ló wà lórí ìmọ̀ràn tó ní tí àdìsá lẹ́sí ìṣàlá ilẹ̀ rẹ̀ pé wọ́n á bèèrè pé wò ni níbi ìmọ̀ ayé ni bóyá pé àdìsá náà tó wọ́n wá tún sàlàyé pé àwọn oníjàmá yẹn onímọ̀ àyàn àlẹ́ ìjẹ̀lẹ̀ yàwó wà ṣáà ìgbẹ́ bá ti ó ṣe lè bí ẹ̀sì sí mi ń ṣe lónìí táwọn sọ̀rọ̀ abáyé náà wà lórí rẹ̀ pẹ̀lú mi yìí òun ni ẹ̀yọ̀ pẹ̀lú ẹ̀ẹ̀kan òun náà wá ní ìyàn gbọ́dọ̀ jókòó pẹ́ ẹ̀ gbọ́dọ̀ jókòó fọ́ ṣàtúgbò àwọn yòókù tó sí lórí ẹ̀ẹ̀kan òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn gẹ́gẹ́ ní àwòtáwò ìfẹ́ọ̀kọ̀ àwọn ti pín àwọn gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti yapa wọ́n ti pín yẹlẹyẹlẹ wọ́n kàdà yíya pín wọ́n yá wọ́n jàmbá yíya yá ẹ̀ àwọn tó bí yá àwọn mọ̀tẹ́jú mọ̀tòlùdíyà àtàríra yá wọ́n ti ń yà pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ káàkiri nìyẹn. so ìlànà ta lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sán náà tí ó ń jẹ́ òkúté ọ̀kọ́tà lẹ́yìn sọ ànábi ti gbé ntẹ́ ti dá àmọ́ kalẹ̀ òun náà ni yóò lọ ṣe dédé ẹni tí èmi ẹ̀lẹ́ sọ̀rọ̀ ọ̀sán náà tí ò ń ṣe yóò ti ṣe dédé ntáwọn sọ̀hábà tó wọ́n ń ṣe ẹyọ kan yẹ kí wọ́n rí pé àwọn tó wà lórí ẹyọ kan ọ̀hún wọ́n tó wọ́n fẹ́ máa pín wọ́n fẹ́ máa yà kódà ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo tó bá lè fà á kí ìpínyẹlẹyẹlẹ kó ṣẹlẹ̀ tó ọlọ́wọ́ bá ní ọ̀làtẹ̀kúrò kẹlẹ́ bí nìkan sọ̀rọ̀ ọ̀kù nígbà gẹ́gẹ́ àwọn tí wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n tẹ́lẹ̀ tí wọ́n yapa lẹ́yìn báyìí máa jẹ́ àwọn olùbẹ́jì náà tù lẹ́yìn ìgbà tó ń tẹ̀lé àlàyé ni ó yé wọn ó sì ní àwọn òpin bí wá tó anẹ́sọ̀gbọ́ ọ̀sánlá ní àdéṣùgbọ́dẹ̀ àtọ́rọ̀ rẹ̀ lẹ́ni náà rí mílíà lẹ́bi ní ṣe rí ẹ̀sìn yìí pàtàkì kò ló padà pé àlẹ́sàlẹ́ ti wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn sí seventy three sèǹtẹ́yìn ni wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn náà fi náà ní seventy two ọwọ́ náà bẹ́ẹ̀ nínú òpin yẹn. فواحدة في الجنة في الجنة هي قلوب الجنة وهي الجماعة هنا الجماعة so òun ni pé jọ̀mọ́ àwọn wàá túmọ̀ sí pé gbogbo ayé náà jọ̀mọ́ lọ́rẹ́ ájú kọ̀m̀pútà rẹ̀ jẹ̀mí èkó ẹni fún ọjà lọ́yà rẹ̀ no kò túmọ̀ sí bẹ́ẹ̀ ìyẹn lè wà ní àyè títí ẹ bá wà lọ́tọ̀ọ̀tọ̀ káàlọ́ ó jìnà síra wọn àmọ́ ọkàn gbọ́dọ̀ jìnà síra ẹni. iná ni afúnmọ́ nínú àwọn sẹ́nà fẹ́ẹ́ ní àwọn ìmọ̀ àwọn ìjà ẹ̀ tó wọ́n sọ pé táwọn bá gbọ́ fún ìtùkí àwọn sọ yìí nítorí bá gbọ́ إذا سمعت أن أهل السنة في مغرب وأنا في المشرق أقرئ السلام. níbi bá wà níbi tí ò ń yọ tí mo wá ń gbọ́ pé níbi tí òun ti ń wọ̀ á lè tún lọ sọ́wọ́ àgbẹ̀ ó ní mò ń fi sálábà lórí ọjọ́ ti pé ọ̀kan rẹ̀ ní àti ẹ̀ ara lọ́kẹ́ jìnnà síra wọn àmì ẹ̀mí wa àkídà wa ọ̀kan rẹ̀ èmi wà níbí àwọn kan wà ní ìpàtà àwọn kan wà ní táǹkẹ̀ àwọn kan wà ní ayóre àwọn tó wà ní òkè òpòrọ àwọn tó wà tó gbó tó ká tó bá wà tó wà ti jẹ́ pé wọ́n rí àkídà kẹrẹ̀ rẹ̀ wà mẹ́tàìdì kẹrẹ̀ rẹ̀ wà fọ́nà tá a bá rí ra fọ́nà mẹ́ta ọ̀kan náà ní ṣe àmọ́ kájọ wọn gbé papọ̀ báyìí kájọ wọn gbé gbára wọn lórí báyìí kó wá jẹ́ pé mẹ́tàìdì àkídà wọn yà kàtẹ́ra wa á jìnà tó ní ìdíkú so gbogbo aburú tó máa ń ṣẹlẹ̀ lé ní ìṣẹ̀lá ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ lé wa lé náà ni ìyapa nǹkan tí Islam kan kò ní kọ́lá àwọn afá tó ń rẹ̀ orí tiẹ̀ fi rárá fún ìfẹ́ gbogbo ẹni tó bá ti gba pírímù lọ́wọ́ afá tó ń rẹ̀ ọ̀nà ìlú òkè ní ìfẹ́ lọ́nà ọ̀nà ìkò ní ìfẹ́ ìgbé àkíńtẹ́ ah, dálẹ̀ yìí ah, ah, kí ni ìyí kò ǹjẹ́ ǹjẹ́ báyìí wọ́n gbọ́n fún ayé báyìí táwọn yóò mọ sọ níwájú àwọn afárá ńlá wípé irú nǹkan báyìí ó ti dá sílẹ̀ kalẹ̀ láàrin wa tó yẹ pé àwọn tá a jọ wà lórí mẹ́lẹ́sẹ̀kì tẹ́lẹ̀ lórí àkídà tẹ́lẹ̀ á ti parí ara wa á ti ní sára ìtura wa tó pé ẹ̀rọ ìgbọ̀ kò sí ẹ̀ tó bá jẹ́ tí ó ní ọ̀làjú sí àwọn ọ́jíò ṣẹ́kọ̀ọ́ ṣẹ́kọ̀ọ́ Albani ní gbọ́ ọ̀bọ̀ òsì bóyá tí wọ́n gbọ́ tó tó gbọ́dọ̀ wà lọ́wọ́ bóyá tí wọ́n gbọ́ ní kọ́ gbọ́dọ̀ kú bóyá tí wọ́n gbọ́ ẹ̀rẹ̀ eh, eh, àwọn àwọn àwọn àwọn àbọ̀rọ̀ ti ṣe òsèlú kó àbáwọn pàtàwọ́ àwọn tó ní máa gbọ́ tó ní máa kà á. níjọ́ tí wọ́n bá ti rí pé irú ẹ̀ náà gbélé ojú ìṣẹ̀lẹ̀ lápẹ́ ha ha ha wàhálà ẹgbẹ́ jálẹ̀ tó kò sí bọ́dà inú tí èèyàn tó lọ́wọ́ àpá túmọ̀ ní pé tí ẹ bá wà ní ìlú kan láwọn tó ń yóò túmọ̀ ó fẹ́ pé kódà tó bá fẹ́ ní kó fẹ́ ní éèdì tiwọn ó fẹ́ pé ní pé gbogbo àwọn ojú kan lọ́la lọ́wọ́ gbogbo àwọn ọ̀pá ní mẹ́. torí ìyẹn náà máa ń túmọ̀ sí pé ẹjọ́ wà papọ̀ ẹ̀mí ń ṣọ̀kan bọ̀dé ní ní yídìdì mìíràn wọ́n yídìdì ẹ̀ ń yìí wọ́n yídìdì ẹ̀ ń yìí sókè ní yẹn kì í wu àwọn àfa sókè wọn kọ́ ṣe àṣẹ àwọn ọkọ̀ wa àwọn ètò ilé jù òní kó jẹ́ pé ìrìnà àkéyà pẹ̀lú mẹ́tàjì kéèyàn ó ní ìyá parí ara ẹni lórí àkéyà ní mẹ́tàjì tó ó burú dà ó lè dà. sọ̀nẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ lẹ́nu kò fún wa kò dààmú wa rárá kò dààmú wa gbàtú ṣàlàyé pé àìsàn ó pé sí seventy three ó sì ní seventy two ọwọ́ náà inú seventy two ọwọ́ náà ìjọba ṣe náà ni pé ọ̀rọ̀ rẹ̀ kò ní nìkan ọmọ wájú sí seventy two ẹ̀rọ ẹ̀wá yọ̀wá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mi kà á kò ní bì nítorí wọn kàn sọ ẹyọ kan bá náà ní fún ọ pé òun ní ọ̀nà ọ̀la náà lè yọ ohun òtútù èyí ó sì máa sọ náà. وقال الصحابي الجليل عبد الله بن مسعود ẹmọ wa gbọ́n lára pé káwọn ní afẹ́ ẹ̀díkàkúra wájọ́ ẹ̀díkàkúra wájọ́ ìdè yẹn ìdè táwọn àwọn tí wọ́n fi ara jọ ní súnà àwọn ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ sọ àwọn ẹlẹ́gbẹ́ wọ́n ní kákúra wájọ́ yìí kákúra wájọ́ mẹ́ta kápapọ̀ kákúra wájọ́ ìkóra ẹni jọ wọn mọ wá fún irúpọ̀ náà òkèlè wọ́n mọ pa kíní kan papọ̀ mọ́ sápà tó wọ́n mọ jẹ wọ́n mọ fi wọ́n mọ gbé ọba wọ́n kó àtọ́ba àtọ́ sówó gbogbo ẹ̀ papọ̀ wọ́n lè torí pé kíni àwọn fẹ́ jẹ́ jamaa tó ó lójú ẹ̀rọ lè wò ẹgbẹ́ tó bá fún ẹgbẹ́ rè é kọ̀kọ́ rí ohun tí yóò yapa súnà lẹ́nu ilẹ̀ ìgbà ní akéré ìgbà ní atọ́rí àwọn tó wá burúkú jù ní àwọn tó wá ṣe pé wọ́n lè hàn gbogbo ẹnìbọ̀dì náà làwọn fẹ́ bá ṣe ń kà wọ́n gbogbo ẹnìbọ̀dì sọ tẹ́lá sọ fún ọ̀nà ìṣúlẹ̀ ká kóra wájọ ní Islam ní ọmọ kóra wájọ ní Islam ní ọmọ kóra wájọ Islam ti ní ká jẹ́jẹ́ náà àmọ́ nígbà míì ẹni tí ó pọ̀ àmọ́ jẹ́jẹ́ náà. Allah rẹ̀ ní Ibn Mas'ud ṣe Ibn Mas'ud ní al-jama'a tuntun jama'a náà wá fáfáàlì ha tó wá ṣe dédé òdodo ni nítorí wá bá òdodo ni òun ní wa jama'a kunta wahda o o o Ah, ìlànà lẹ́yìn ni a ní tẹ̀lé wọ́n wà sọ pé a ah, ah, ìwé rẹ̀ kan wá ní báyìí tí wọ́n ní bá wọn tọ́pọ̀ yìí lọ báyìí lọ́ba wọn lọ. Ibi àyẹ̀dì ní káwọn jẹ́ jẹ́ mọ́ ẹ̀ kọ́lá lọ lẹ́nu ní àjọba tó ráṣmà pẹ̀lú kọ̀tọ̀ àdá inú ọ̀rọ̀ àlẹ́bí ní àlẹ́bí ní ṣe ẹ̀rí jẹ́ ọ̀nà ìkẹ́yìn. Ìpínyẹlẹyẹlẹ àdá ìyá ni mo ń dájẹ́ yẹn. Ìyá wọn ti yá ni. Ṣé wàá ń pẹ́ à? wọ́n kò kéwì nìkan níbọ̀ wá dájú báyìí òjòrí àwọn èèyàn tí wọ́n pọ̀ àmọ́ orí àìṣedédé orí rọ́ náà ni wọ́n wà má jẹ́ kí ìwọ nìkan tó ń ra ẹ̀yẹ má jẹ́ kó dùn sọ́kùn rẹ̀ mọ̀ pé ìwọ náà wọ́n dẹ́gbẹ́ fún ara rẹ̀ ń jẹ́ kí àwọn ẹ̀mí wà. نعم ابن مسعود صحيح الجماعة ما وافق الحق ولو كنت وحدك irú ẹ̀ náà ni ọ̀bẹ́ifá bẹ́ẹ̀ ni ìrẹ́lẹ́ni òun الله sọ rẹ̀ ó ní àlẹ́sọ̀ ọmọ ayọ̀ كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير قلوا إلى ربه إلى النبي قل كنين جول أنا إذا أخوة كلوا يفتوك ذات ما شيء قلوا وكنت أسأل عن الشر قلوا من تبي أبو الربيع kí anabi sọ ti ń dá burú fún mi aburú aburú wo ni ló ń bẹ aburú wo ni kò ṣẹlẹ̀ oníkìló ti fà á màkàfàtà àwọn olùrẹ̀ kẹrin ẹ̀rú máa ń bà mí pé tí aburú yẹn bá bá mi láyé kí n bá yẹ dáhùn fúlàní bí wọ́n sọ fún un pé sori lẹ́yìn orin túnlẹ̀ yìí aburú padà wá tó ṣẹlẹ̀ àbẹ́lẹ́yìn aburú yẹn òun ni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn orin yẹn aburú àtúnkẹ́ lẹ́yìn aburú yẹn olúwa wá ó ní àmọ́ orin tí ó wà nígbà yẹn orin yẹn wà ní ìdọ̀tí nínú ìyẹn mọ́ ti sàkọ́kọ́ àdéhùn yẹn lọ́pọ̀ yẹn àdéhùn ìdọ̀kan ó ní òun wá di ànábì pé ah, kí ni àwọn kan tó ṣẹlẹ̀ ànábì wa nígbà yẹn ah, àwọn ènìyàn wọ́n rọra já ìjákúdà kalẹ̀ sínú ẹ̀sìn yìí wọ́n sì da oríṣiríṣi tí ìwé àlẹ́bí ọ̀mọ́ nípa rẹ̀ kódà àwọn ẹni yẹn wọ́n máa sọ̀rọ̀ bí ẹni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ẹ̀kẹ̀kẹ̀lẹ̀mú lórí ẹ̀sìnẹ́sìnà àwọn wa ni wọ́n mọ̀ bí tọ̀rọ̀ súnà mi náà wọ́n á pè é sí ẹ̀sìn Islam náà wọ́n pè é sí àmọ́ dùn á tún àdàbà lè jahannam àwọn olówó àti tí ó gbé ìrànwọ́ lẹ́nu wọn. wọ́n tó bá dá wọn lóhùn ọ̀dọ̀ fún òfin ìhà wọ́n ti ju ẹni ẹbí wọn náà tó bẹ́ẹ̀ ní tẹ̀lé wọn. òmìnira wa ni bóyá kí n ṣe kí n tọ́ba rẹ̀ bá ṣẹlẹ̀ tẹ̀gbọ́n rẹ̀ wọn bẹ̀rẹ̀ aburú wà lẹ́yìn bóyá kí n ṣe kí n tọ́ba rẹ̀ bá ṣẹlẹ̀. àná mi pé tẹ́lifíṣàn jama'at al-muslimin wa imamahum máa bẹ pẹ̀lú àwọn ìjọba mùsùlùmí àti àwọn ọ̀dọ́ máa ń yé adarí wọn ní gbogbo jù ẹ̀wọ̀n ìjọba tá à ń sọ lọ́nà wọn. òde ìfà ni wà á ní lẹ́mtẹ́kùn jàmá àwẹ́dà ìbọn tí màá rí àwọn ìjọba ń kọ́ láti ní aṣáájú kankan. alẹ́ bí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àìsí ọkọ̀ kúlẹ̀ pẹ̀lú أنت وحدك وتعد على أصل على أصل الشجرة حتى يأتيك الموت أو تأتيك المنية أو كما قال صلى الله عليه وسلم láti ní wọn sọ fún un pé tó bá ń rí àwọn jàmá mùsùlùmí fẹ́ jẹ ẹni tó wà lórí òdodo ó tó wá ń rí ìmáàmù aṣáájú tó jẹ aṣáájú tí ó ní òfin Islam àlẹ́ mi ni wọ́n dá wà pẹ̀lú rẹ̀ wọ́n dá wà ní wọn nìkan iṣẹ́ tí ní sílẹ̀ àkókò là jìnà sí àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀gbẹ́ ẹ̀ka ṣe ìtumọ̀ ẹgbẹ́ ni pé ẹgbẹ́ tó ta kọ́ sunna ọ̀rọ̀ àkọ́kọ́ ti kóra wọn jọ àwọn wá rí pé wọ́n ní àìdọ́lọ́jì tó takò sunna àyè wọ́n tẹ̀ ẹ̀rẹ̀ ìbára ẹ̀ tó ní àkídà tó takò sunna tó bá wọn ṣe tó bá wọn ṣe jìnà sí wọn àná ó lábẹ́ ìwà tó fún un pé kó máa dì má ìpẹ̀lẹ̀ ìdítọ̀ ọmọ yẹn náà ni ẹni pé súnmọ́ ìdítọ̀ ọmọ yẹn náà ni kò dì má kí wọ́n ní kó ti máa wà bẹ́ẹ̀ títí tí kò lọ́ apá ọ́ tí kò ọkọ̀ ọ́ níwọ̀n nìkan wọn náà ìyẹn ni pé náà jẹ́ bí màmá ọ̀gá ẹ̀ náà pé láti tán ṣíṣ bí kí ilẹ̀ ti ẹ̀lẹ̀ láti tán ṣíṣ bí àwọn tí wọ́n ń rìn náà ló ṣe pọ̀ tọ́pọ̀ ṣe áá ah, ah, ṣe ẹwà yẹn ti pọ̀ níbi kíní yìí wọ́n ti kó tọ́jẹ́ o wọ́n ti kó tọ́jẹ́ bákan náà wọ́n ti kó kú lẹ́wọ̀ ẹ̀sìn bá ọ ìkíni lẹ́sìn fẹ́ẹ́rẹ́ kí ní ọ̀rẹ́ kí àwọn tí wọ́n ń rìn ojú ọ̀nà òdodo pé á ah, kọ́ kéré ṣe áá àwọn mélòó lọ́wọ́ lọ́wọ́ nísìnyí ọ̀gá ẹ̀mí ti kó tọ́jẹ́ o wọ́n jẹ́ kókó rẹ̀ ti bá wọ̀ wọ́n jẹ́ kókó rẹ̀ ti bá wọ̀ kẹ́lẹ́ tó bá mọ nǹkan tí ń ṣe lórí ẹ̀sìn ọlọ́run tó bá rí àwọn èèyàn tẹ́ ẹjọ́ kóra ní ìjọba pọ̀ yóò rẹ̀ jẹ́ wọn rẹ̀ àìrí wọn má yóò wọ̀ nínú kó wọ́n kó wọ́n tún lẹ̀ wọ̀ tó kọ́ wọ́n bá òkú tiẹ̀ lọ lọ́wọ́ bá tiẹ̀ lọ yìí lọ́wọ́ bá tiẹ̀ lọ yìí tó ẹ tó bá ti lọ òdodo ẹ bọ̀ bọ̀ ìwádìí ọ̀rọ̀ sọ oúnjẹ tó mẹ́rẹ̀ lọ́yẹ ká ṣe kí ni olóyè ká lọ tẹ̀lé ẹtú bá mọ̀nà olóyè ká tẹ̀lé ọ̀jẹ́ nínà súwúra tó ó lè jẹ́ tó bá ti wà lójú ọ̀nà ìyẹn ló ń tẹ̀lé ẹni tí ń sẹ́yìn àgbẹ̀ ẹtú mọ̀nà ń tẹ̀lé àwọn èèyàn ń ṣe ní sékì ní ìwọ́n ti tẹ̀lé àwọn wọ́n lè ti tẹ̀lé wọn à alẹ́ mi ní láti alábìyẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ ìlera ọ̀kùnrin ìlera ọ̀kùnrin pọ̀lúpọ̀lú torí ọba ti gbọ́ fún kaba yìí òun náà ti oṣù gbà áwọn là lẹ́bi wọ́n jẹ́ bẹ́ẹ̀. alábi ti ń jẹ́ ìmá ẹ̀lẹ́bí náà ìyá àṣìṣẹ́ náà ti àṣìṣẹ́nu tó wá káàdì yẹn tó wọ́n bẹ̀rẹ̀ dáadáa òun yóò tún wọ́n ti dáadáa. àwọn tó wá ń bí wọn ìrẹ́ ẹ̀sáà tó bá ti báwọn yẹn ń sábúrú olóòtú tí ń dilẹ̀ kan náà ọba burú tó yẹ kéèyàn lọ alábìnrin wọn láti wọ́n pé ní ọdún sọ̀tún alábìnrin ẹ̀dágbó ẹ̀dágbó ẹ má ti kí atẹ́gùngbà kó máa gbé yín lọ atẹ́gùngbà kó máa gbé yín lọ nítorí màtẹ́ẹ̀tẹ́ẹ̀ lódodo wúrẹ̀ rẹ̀ dúró lérí ẹ̀ tó atẹ́gùngbà ẹni tí ò bá dúró déédéé atẹ́gùngbà ó gbé lọ kọ́lá tẹ́gùn bá yẹ ju ẹlòmí jáde kó lọ sí láwùjọ rẹ̀ yán látara pé ọ̀la ń lọ nǹkan tí ń ṣe pàtàkì ló dé bá ń dúró àwọn àwùjọ yìí àwọn àwùjọ yìí kí ọba tají kí o ti gbìyànjú kó lọ sí pẹ̀lú àwọn ẹni olóró atẹ́gùn gbogbo ẹni wọn lọ. náà wọ́n fi ní kí wọ́n tẹ́kùn lọ àwọn kúrú máa tọ̀ máa sọ ìkí ẹ̀dẹ̀ ọlọ́run ti máa dún pẹ̀lú àwọn tó bá jẹ́ olódodo ẹjọ́ máa ríra yín ẹjọ́ máa bẹ pẹ̀lú òdodo yẹn bí ọba rí wọn yẹn yẹn tó mọ̀ sí pé kí ẹ wọ́n wá ṣe ti ọlọ́run ló ṣe kí ẹ wọ́n ṣe náà ìfi ń jẹ́ jàmá àná wọ́n yẹ kí wọ́n fẹ́ kó méjèèjì bá wọ́n pé àwọn wáyé jẹ́ ahalo sunnati wa jàmá àwọn oníjà ló ti wọ̀ jàmá tòkú ọmọ òbí àwọn ọba wà ń bẹ́ẹ̀.

ومن تبعه من أصحابه الكرام قد دايما توجه صحابة توتنا النبي والتابعين له رضا وتلومون ومن تبعهم أتوتنا واهتدى بأيديهم ثم نقلوا لنا وسلك سبيلهم تكجون ونوان في الاعتقاد نبي عقيدة أديوكا تكتبات في الكمبلوتيرا كده ó rílé tẹ̀wọ́dà lẹ́rí a kan náà ha rílé tẹ̀wọ́dà wọn sàábà rẹ̀ kan náà aha biya rẹ̀ wọ́n bí ọkùnrin bọ̀lọ́ lọ́wọ́ bá wà wọ́n ní à oníṣọ́lọ́wọ́ ò sí oníṣọ́lọ́wọ́ ò sí àti ọlọ́mọdé ẹnu tọ́lé sí náà àbí mẹ́lẹ́lẹ́ àtàn àbí tó ọ̀gbọ̀n kẹtọ́ ń sọ̀rọ̀ akéde akéde àti ti àtàwọn sọ̀rọ̀ alẹ́sọ̀mọ́ àdẹ̀sọ́nà ni orí arábìnrin kan tí wọ́n fẹ́ túlẹ̀ lóko ẹrú mọ̀háríà bin abi mọ̀háríà bin hakam asúdẹ̀ni olófẹ́ tú arábìnrin kalẹ̀ ó wá mú ìlànà bí ike mo fẹ́ tú obìnrin kalẹ̀ ẹrú ni àrẹ́lùwá ni ṣe sùúrù àrẹ́lùwá kọjú sí pé wọ arábìnrin yìí ayé wọ́n àdéhùn yẹn dára ti bàjẹ́ alẹ́bí ni àìnà wọ́n níbo lọ́wọ́ wọn bá rẹ wá obìnrin ti dáná nínú ilé ẹ̀sán náà tí ó fi sànà ìmọ̀lókè sọ́nà alẹ́bí ti pọ̀ wípé wọn á rí alẹ́ ẹ̀sán náà pé ẹ̀sìn ká wà ẹ̀nà á mọ̀ nílẹ̀ alẹ́bí ni tí wọ́n bá tẹ̀lé sí ìkàlẹ̀ mọ̀ mẹ́lẹ́lẹ́lẹ́ mọ̀ mẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n fi ọkọ̀ ìtàlọ́ láyé àwọn onídàárí ayé wọ́n á ní àwọn ìyá lé nì wọ́n bábà rẹ̀ nì ìyá rẹ̀ kọ́ so wọ́n á ní àwọn alálẹ̀ lùú nì ọlọ́run ní darí ayé a ní darí àlámọ̀ rí rẹ̀ náà ní à ojú bàbá wọn bí àwọn ayé o àdúgbò rẹ̀ bí ẹ̀kọ́ abúrú kankan o wọn pariwo kí èèyàn ń sáré bá mi dé ọlọ́pọ̀tà yorùbá yorùbá àgbà kò ní yorùbá ẹ tó bá ń yẹ ìtọ́sọ yorùbá ẹni ẹ kò ní wà lẹ́nu ọlọ́run ẹ sọ yorùbá ni ọ ní àtìtọ́ kan yorùbá ni ọ ní ìwà òun wà lẹ́nu ọlọ́run yorùbá òun ló gbà pé ayé ní máa ń ṣe ni tójú ọmọ yorùbá bá fọ́ ẹ̀sìn máa rí ẹ̀rọ òwúlà ti di bára ti ń tọrọ ẹ̀rọ òwúlà ti bára ti ń tọrọ ẹ̀rọ gbọ́ ayé onígbòdì ọ̀sán lọ́wọ́ yìí sáyé ní onígbòdì ọ̀sán lọ́wọ́ yẹn ẹ̀mọ́tá ń pè lórí ọ̀sán ojú ó lè fi ayé ló sọ̀rọ̀ ló sọ̀rọ̀ di ọ̀sán lọ́wọ́ ní ti haúsá tẹ́tí ju yorùbá lọ nípa ìgbàgbọ́ kì í kékeré kódà tí ah, o tí o ní pé akọ̀yẹ́ kó tó kọ́nà nílé ìyàwó ni alẹ́ yàtọ̀ lọ́nà àwọn akẹ́rẹ́ ìdílé àkọ́wọ́ ládùúgbò lọ́nà àwọn wà níbi yòókè nígbà ó ní ìjọ́hùn làwọn gbà pé áá ah, àwọn gbà ìjù wà náà ó láwọn ti mọ̀ ń sọ pé kí ni kò tẹ́ńtẹ́ ní ẹ̀ẹ́dì nìkan lọ́rọ̀ ìlú kíníkan ìdájọ́ tuntun níyẹn ní ó ní ẹni yẹn àwọn tó wà ní àwọn tó ń fi pọ́ọ̀tì ní ó ní oṣù rẹ̀ ló ń kú lọ́ba kú àwọn tó wà ní mẹ́sìn nígbà yẹn lọ́ba kú àwọn bá gbé bàtà wọn ti lọ sí ilé àtàkùn àtòdó ní àwọn Yorùbá gbogbo àwọn làwọn ń sọ nígbà táwọn ìdílé rẹ̀ báyìí tí ọ̀dọ̀ bàbá rẹ̀ oníwà tó báyìí bàbá rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ lókè òkè rà bàbá ọmọ olówó ẹ̀ olóṣèlú ìdìbò tó wà pé hé yorùbá kan tó báyìí tó lórí ó lẹ́yìn náà tó kú àwọn yorùbá táwọn lọ́lẹ̀ làwọn ń sọ wọ́n rù láwọn ọ̀tọ̀ owó àwọn ìdí inda da zai kwanin da ya ce zai ji wuna Allah ya sau Allah so yobo ye ayé o ìkà ìkà lọ máa yé o tó ẹ tó bá kú nílé àjọ ọkàn yorùbá a ní yorùbá sọwọ́ ni ó ti mẹ́rin ayé ní ṣe ọ̀sọ̀wọ́ ní òjò ọjà yóò ta àmọ̀ adára wọn tó ti fẹjú wọn nílá kí ni àdúgbò wọn ní ẹ̀sán lọ́sẹ̀ mi lọ́wọ́ obìnrin èyí yá mi lọ́wọ́ ni ẹ̀fọ́ ni yorùbá yorùbá àgbákò ni wọn ẹjẹ kò sọ pé ọkùnrin mo tòkó ní umaru ní ìjọ kan tí wọn fi wọn fi lè wọ ṣọ́ọ̀bù síra ni wọn tòkó sí so ẹni tí wọn lè tòkó lè wá pé ọmọ aláta àwọn ọmọ kéèké tó máa ta ta wọn ni o wọ́n á gbé àwọn àtàkàlẹ̀ kiri àtàlẹ̀ wọn tó bí ẹjọ́ mẹ́ta ẹjọ́ mẹ́ta táwọn tó fa abọ́ rẹ̀ láì wọ́n wọ̀ ẹ̀yẹ́ ti wọ́n wọ abọ́ padà láti di pa pa ẹni wọ́n ọ̀mọ̀ wọ́n ò kí lọ́rọ̀ yìí nínú èmi náà wọ́n ó sì bá padà tó ti pa nígbà tó fẹ́ tẹ̀lé ọ̀rẹ́ mo lójú ọpẹ díẹ̀ mo tún bẹ̀rù mẹ́ta mo tún kí ní wọ mo náà tún wọ padà wọlé pa pa pa à mo ní kí ló dé ìgbàdé ń wọ sílé ẹgbà mi sẹ́yìn mo gba ọjà mi òkúta nù à wàlá àgbákò ni à tí ẹ bá jẹ́ Yorùbá Yorùbá èmi wà jẹ́ lẹ́kọ̀ọ́ àbí ọjọ́ mùsùlùmí ni o ọjọ́ mùsùlùmí ni o so bí ẹni tó bá fẹ́ jó súnà ìlànà nẹ́bí ni ó mọ̀ sọ fíl ẹ̀ẹ́tì kọ́ níbi tí ó jẹ́ àdìsọ́kàn rẹ̀ wọ́n kọ́wì kó lọ́rọ̀ tó bá sọ yóò jẹ́ ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀nà ọ̀rọ̀ tó bá ìlànà nẹ́bí mi lónìí ló mọ̀ sọ. wọ́n àmẹ́ àti iṣẹ́ kí ni ọ̀rọ̀ tánàbí lọ sọ àlẹ́sọ̀ ọ̀rọ̀ tánà lẹ́sàrí fàṣàṣà àlẹ́bí yẹn ti ní sọ̀kúta àlẹ́bí yẹn ti ọlọ́rọ̀ burúkú lẹ́nu síyàn ìpè ń fi ọ̀rọ̀ gbà rẹ̀ jẹ́ ń sọ àgbáfọ̀rọ̀ sí ọ àlẹ́bí yẹn ló bá ìyẹn lágbàfọ̀rọ̀ lẹ́nu ń sọ̀rọ̀ fún ọ ó lọ fi rí lálẹ́ kú àbí ọ ń sọ̀rọ̀ fún ọ òkú lè jẹun wọn ò ní jẹ ohun wọn lójọ́ méje ó sì mọ tó fẹ́ sọ fẹ́ nìyẹn lóòótọ́ ni ó ti mọ ọ̀rọ̀ bú tó wọn sọ fẹ́ nìyẹn torí kò sì ní gbádùn oúnjẹ lóòótọ́ ṣùgbọ́n sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ àìsàn èyí nínú àwọn ọ̀gá rẹ̀ ni àwọn àyẹ̀wò kọ̀ kọ̀bẹ̀rẹ̀ rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ jù nínú àwọn ọ̀rọ̀ alẹ́ فليكن خيرا أو ليصمت àlejò tó akó bá jẹ́ mọ́ ìrìn lóòótọ́ sọ̀rọ̀ orí lẹ́nu sọ̀rọ̀ orí lẹ́nu tó bá wà lọ́rọ̀ orí lẹ́nu lásìkò yẹn yóò fún mi dákẹ́nu rẹ̀ dákẹ́nu rẹ̀ so ẹ̀wọ̀n gbogbo ìlànà yẹn ìdílé tó yẹn ti so lọ́nà kí ẹ̀ṣẹ̀ tókòtò nìkan kí ẹ̀ṣẹ̀ jáàbù nìkan kí ẹ̀ṣẹ̀ lẹ́kọ́ àbù nìkan kí ẹ̀ṣẹ̀ ọ̀gbọ̀n nìkan súnà àkídà ni súnà ọ̀rọ̀ ẹnu ni ọ̀rọ̀ ẹnu ni alẹ́sọ̀ bá wà sọ́nà kò kí ń ṣe àṣà àṣàlẹ̀ tí kò tẹ́ntọ́ jọ lójú wá ti bẹ̀rẹ̀ bí wọ́n báyìí tó wá nílé ìtọ́tọ́ fi mú nítọ̀ tó jọ lójú náà lẹ́nu ìlọ́run lẹ́nu ìlọ́run àwọn náà gbọ́dọ̀ tó kọ́lọ́kọ́ ṣàtọ́wọ́ ṣe wàlà àmẹ́lì àti iṣẹ́ wọn sábà máa ṣe náà kọjá iṣẹ́ tí ó jẹ́ ìbámu olùsúnà lẹ́yìn ọ̀wọ́n ọ̀dọ̀sán náà ìbáradà tó jẹ́ ìbáradà táńgẹ́lì ṣe mẹ́rin wọ́n máa ṣe lẹ́yìn wọ́n gẹ́gẹ́ olùsúnà àyígbà fọ́ọ̀mù lèwe lè gbà wọn náà sí ní báyìí sí làálẹ̀ wẹ̀lkọ́wò wẹ̀lẹ́tìkọ̀ tó bá ti lákìdá lákìdá yẹn ṣe lè jẹ́ ẹni tó lákìdá ìtànẹ́lẹ́ ọ̀rẹ́ rẹ ìṣesí rẹ iṣẹ́ rẹ ìrètí rẹ tó yẹn ti sọ ìlànà lẹ́yìn rẹ nìyẹn yẹn ti di onísùnà wọ́n lè rí iná sàkánú ẹlẹ́tì tẹ̀rà àwọn tó wàhálà yìí àwọn tó ṣe pé wọ́n dúró lórí tẹ̀lé ìlànà lẹ́yìn gbogbo ẹsẹ̀ láti ní kó dúró gbogbo ìlànà tẹ̀lé ìlànà lẹ́yìn onísùnà wọ́n jẹ́ ní bóyí ibùsùn dáa tó wà jìnnà síbi dáa tó máa ń ṣe kíní pẹ̀lú òdùrọ̀ pé dàpọ̀ ṣé ó lẹ́rìí ni láti ní ẹ̀kẹ́ ìdúró rẹ̀ rí tọ̀ ẹ̀dá nínú ìǹṣe ìdúró bẹ́ẹ̀ tó ń jẹ́ pé ìrìn tó náà yẹn. wọ́n ń ba pool ṣébi ní àwọn alùsùn náà yẹn wọ́n máa fẹ́ kú bọ̀ ìrún ẹ̀ máa rí wọn kétékété báyìí mọ̀ ń sùn rún ọlọ́wọ́ ọlọ́wọ́. إلى يوم القيامة تبدو إلى القيامة قوم القول قوم القول so wọn ò ní ṣe wọn wọn ẹ ní táì ní ọbẹ àti ọ̀hún aráàlú ọmọ láwùjọ yìí tí ó ti jọ gbìyànjú kìíyàmà fàtẹ̀bá ìhùn hùdà kí wọ́n tẹ̀lé lọ àwọn ènìyàn ìmọ̀nà ní o wàhílà òun bọ̀ láàrin kí ọ ya pa wọn pé ní tẹ̀lé wọn ẹni yẹn ní ìrò ọlọ́mọdé àánú wà á lè súnmọ́ tí wọ́n jẹ máa a àwọn àdìsúnà tí وخصائص وميزات منها ẹ̀yìn tí ọ̀nà tí ẹ̀ gbọ́dọ̀ mọ ẹ̀rí gbé lọ́wọ́ ti sún náà ó gbọ́dọ̀ mọ àwọn kẹta lẹ́sọ̀ yìí gbọ́dọ̀ mọ́. wọ́n ní ayàtọ̀ sáwọn èèyàn yòókù pẹ̀lú àwọn ìròyìn kan kọ́tọ́ àwọn nǹkan ẹ̀ṣà bákan náà mo mẹ̀yìzá mẹ̀yìzá àwọn nǹkan tí èèyàn máa fi ń dá yàtọ̀ ń bẹ fún àlùsùn náà mílíọ̀nù kọ́fẹ́ kàlù rẹ̀ fún wa ẹni pé ń tí alùsùnà ti yàtọ̀ tó bá ní kàtí gàdú yàtọ̀ sí nǹkan omi nǹkan tí ènìyàn gbọdọ̀ lọ́ra ń ṣe tí ó fi rí gẹ́gẹ́ bí sọ́dọ̀ gbórí yẹn gàdá ń tẹ́ rí lára rẹ̀ ṣe tó bá pè yàn ní ọmọ ẹgbọ́ pé undergraduate ni undergraduate student ni ó ní nǹkan tó yẹ kí rẹ̀ àbí wọn kò lọ kó undergraduate student kí wọ́n ní mo wà ní secondary school ni pé à wọ́n gbé ayé ọ̀dà gábẹ́jì ó gbọ́dọ̀ ti ní admission eh, university ìyàwó àlẹ́ àwọn ọ̀dà gábẹ́jì ni tó gbọmọ yìí záàtì lọ àwọn ọmọ yìí záàtì lọ sẹ́ni ẹ̀ gbọ́dọ̀ ní kíni ó gbọ́dọ̀ ní ó lẹ́ ó gbọ́dọ̀ ní jump result tó ti ní pé ó ní pé ó ti dá admission náà ọwọ́ ẹ̀ ṣe kí ni gbọ́dọ̀ ní sẹ́tífíkẹ́tì tó tẹ́lẹ̀ sọ àtàkì ní kíá ìròyìn onítúmọ̀ ẹ̀bẹ̀ lára ẹni yìí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé أنهم أهل الوسط والاعتدال بين الإفراط والتفريط alùsùnà ọmọ bẹ ní àárín àárín fún ìsáláṣẹ́ jù fún ìsáláṣẹ́ tó aláṣẹ́ jù tó pé kí ní kan ní kí ní kan kò ẹ ṣe alákejì gbogbo ẹ tó bá jọ ń fún náà láyé ọ̀gbọ̀n jẹ́ alákejì ó gbọ́dọ̀ jẹ́ aláṣẹ ètò. wà bẹ́ẹ̀ yín náà lọ́gbọ̀n lóògùn wọ ìjàfà náà ní jẹ́bá àlọ́gbọ̀n àti àìṣe ìtẹ́lẹ́kọ̀ọ́ ṣe سواء كان في باب العقيدة نبي العقيدة أقول جل تجو كلا تجو هنا نجو تنو عقيدة أهل السنة كيبو ibi tí wọ́n ní kó gbé ọ̀rọ̀ dé kó gbé dé rẹ̀ ibi tí wọ́n ní kó gbé ìbálò pẹ̀lú ẹnìkan dé kó gbé dé rẹ̀ kó àwọn sọ pé ẹnu ọ̀tún mẹ́rin la èyí sọ láti láti lè ṣe aláṣẹ jù bákan náà láti lè ṣe aláṣẹ ètò aláṣẹ jù ni pé èmi ní ní sáláwọ̀ sí gbogbo níbi díà gbogbo gbogbo méjì àtọ́lásọ́lá òtí nìyí dáwọn lóhùn gbogbo àṣẹ tó wá ní pé gbogbo méjì àlè nínú sálámà sí gbogbo méjì àlè sí máa ń dáwọn sálámà wọn àṣẹ tó ní iṣẹ́ ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ àṣẹ àṣẹ ìtónú àwọn ọmọ aláṣẹ ìtónú kó ní gbogbo méjì àlè nínú bá ṣe àṣẹ ìtónú àti gbogbo méjì àlè nínú bá ṣe àṣẹ ìtónú. tọ́lá gbé wọn sí sí pípẹ́ ọ̀kẹ́lẹ̀ wọn yìí tọ́kẹ́lẹ̀ wọn yìí sọ fún mi gbóni mi dáa lẹ́yìn tó ara rẹ̀ ń tẹ́lẹ̀ wá ṣìdá mi ò lápá tó ní ọ̀kẹ́lẹ̀ rẹ̀ gbóni mi dáa yìí ó yàtọ̀ sí ra wọn rírí tọ́kẹ́lẹ̀ wọ́n rí fàtàlì wọ́n lé dúra wọn lọ wọ́n ti fúyẹ́ dúra wọn lọ kódà wọ́n dá ẹ̀rọ ta ìlẹ́yìn náà pípẹ́ pèsè wọ́n lé dúra wọn lọ ìdákẹ́ kiri bọ́lú ọ̀yàtọ̀ síra wọn ó lè lò pẹ̀lú àwọn òní lò pẹ̀lú ọba kan náà ẹni tó bá dá yẹn mọ̀ tí òun máa bá ṣe ń ṣe tí ó jòkó kó gbọ́ kó máa bá ṣe bá ṣe máa ń lò ní ti ń jẹ́ wàtà síyà ìgbà láàrin tí àlùsùn náà tí Islam wà ẹni yẹn yóò fara ẹ̀ lé mọ̀ ní tó fara ẹ̀ lé mọ̀ ní. tòyẹ́ ló wà ní wọ́sàtì tí islam kankan wà tí sunna níbi kankan wà níbi ọ̀rọ̀ àkídà ni àbí níbi ahkam níbi ìdájọ́ yẹn pé níbi ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn àwọn suluk àbí ìwà ọgbọ́dọ̀ jára ti dùn níbi ìwà ó gbọ́dọ̀ jára ṣètò náà níbi ìwà fọ́ọ̀rùn wọ́tọ̀tún alùsùn náà máa wà ní àárín bẹ́ẹ̀ ní fíraqil umma láàrin gbogbo àwọn ẹgbẹ́ tí ń bẹ láyé tí fún wa ní ìdàkójú ẹ̀ méjì ní sè é jẹ́ mú àwọn ẹgbẹ́ ṣíà ṣíà ṣíà aláṣejù ni wọ́n nípa ọ̀rọ̀ àìlè àbẹ̀tọ́lì aláṣejù ni wọ́n. so bákan náà àwọn kan náà tí wọ́n ń bẹ àwọn kọ̀wárìjì àwọn tó jẹ́ aláṣẹ ètò nípa ọ̀rọ̀ Ali bin ní àdìsọ́ yìí àrùkù lọ́wọ́ adúlá mi ìwọ̀n mi lọ sọ́dọ̀ àwọn ṣé à ń òkè nígbà kí ni àwọn kàwárí àárín àwọn wà àwọn gbà pé àálì kò àtẹjù bẹ́ẹ̀ ti ń gbé lọ fún ìgbà sọ̀hádà mẹ́rin mẹ́rẹ́díà mẹ́rin ẹ̀ńtàgẹ́dì mẹ́rin tó àlọ́ pé àálì ojú àwọn bá fẹ́ lọ ojú gbogbo àwọn sàábà lọ sí láà alùpùpù náà gbàgbẹ́ báwọn ṣe àti gbàgbẹ́ àwọn sọ̀rọ̀ àti ìjà wọn ti ẹni pé kéfì lélẹ̀ alùpùpù náà lọ láà abẹ́ náà lọ kì í ṣe kéfì lélẹ̀ àwọn wà láàrin báyìí bọ́ọ̀lù rí láti jọ títí tó gbogbo yín ẹni wọn fẹ́ tí wọ́n ti ń ṣòro nìyẹn. so gbogbo mẹ́ta ẹ̀rẹ̀ tẹ́ bá ń wò ẹwà wọn sún tó bá fẹ́ gbà fáwọn àwọn ṣéwò àwọn olóòlì ọlọ́run ni wọ́n ó ní àmọ́ kò sí tọ́lọ̀ oṣù táwọn náà lè ṣe alùpùpù ní káì. àwọn òní ọlọ́mọ bá wà àwọn bá ní gbogbo dẹ̀ ti lọ wọn àwọn náà kò wọ́n wà lóòótọ́ alùpùpù náà kò wọ́n tí bá kẹlẹ̀ gbogbo ọdẹ áà ah, bákẹlẹ̀ kọ́ àwọn aláṣẹ ìtòrò àwọn aláṣẹ ìgbòho sórí ẹ̀rọ wà láàrin bí tí wọ́n ti ń bu ohun tí ń jẹ́ àdìgbọ́kọ̀ ẹ wo àwọn mọ̀tẹ́dẹ́là mọ̀tẹ́dẹ́là ó gbà pé tí wọ́n ń jẹ́ mùsùlùmí tó wá ń lọ́wọ́ wọ́n ṣe fìlà pé ẹni rírẹ̀ àwọn òní pè ní mùsùlùmí àwọn òkùnrin pé ní kèfèrí ilé ayé kìí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí àwọn tó bẹ̀rẹ̀ lè kú kèfèrí ni yóò bọ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ni. alùpùpù náà ní mùsùlùmí tó bá ń ṣe ìdùnnà mùsùlùmí náà ní àmọ́ kò kí wà pé ń wọ̀ dáa. tó bá rí kó wá kú alùpùpù náà ti lọ sọ̀rọ̀ àdúrà ìyá ó sì kú sínú ìpínlẹ̀ yìí bí àwọn ọ̀pẹ aṣẹ́wó ni ó sì kú sí ilẹ̀ wọn kò kìí tẹ ẹlẹ́bọ wọn sì wọ́n ti pẹ́ ọlọ́run ṣàforíjì ní ìyá mímu tí ni mímu tí àwọn ọmọ tí òun kìí tẹ ẹbọ bí ìyá ṣáì ní ẹ̀rọ ìyá ọlọ́run ló lọ sí láti ẹni wọ́n ti gbà aláàkànbá ẹni tuntun kún ọgbẹ́ ẹnu rẹ̀ láyé ni wọ́n àjọ kí sáyé ni èyí sáyé lọ́lọ́ wọ́n ti gbé wọ́n ti wẹ̀ wọ́n ti sìn àdùsùn ní ti sìn ìgbìmọ̀ tàbí wà. so àmọ́ khawarij mo ẹ̀ tẹ́tí dà láéláé ni ọmọ tó tóbi kú lọ́wọ́ lẹ́nu ọ̀wọ́ náà iná ń wọ̀ lọ. so àdùsùn náà ẹni àdùsùn náà lọ ń dúró níbi gbogbo nǹkan so ìmùtí àgbọ̀dọ̀ kọ́kọ́ mọ̀ lélẹ́yìn. كما أن الأمة وسط بين الملل kò jẹ́ pé àwọn ọmọ yìí àwọn ọ̀gá wà láàrin láàdúgbò àwọn ẹ̀kún lókù láàrin àwọn yahood àwọn nàfọ́rọ̀ àárín àwọn wà láàrin wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alùsùn náà tó wá wà ní ìmúsùlùmù ìsìláàmù wà láàrin àwọn yahood àtàwọn nàfọ́rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alùsùn náà wá jẹ́ ẹ̀ṣà nínú ìsìláàmù láàdúgbò àwọn ẹgbẹ́ oníṣ ọyìn ọ̀gá yẹn lẹ̀ tó eléyìí nìkan àkọ́kọ́ tàbí ọ̀kọ́kọ́ náà pé àárín àwọn ìgbésí ayé alágbèjú ayé ti ṣe aláṣẹ ètò ní ọjọ́ àti àlékún ọdún yóò fún ọdún ọdún ẹ̀yọ ọgbọ̀n ọ̀hún náà. wọ́n ti ń yàtọ̀ láàrin àlùwáàdù àti wàhálì àlùwáàdù wọn lè àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe tó jẹ́ àdéhùn dáadáa. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات فردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وعدلوا هنا أبو وعد العزة وعيد من إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم فقال يا عليه من وعيد والله نعم أن يدفع القرآن الكريم لأجل الميت أن يجمع وكما يجوز كيف قدر كيف يجمع القرآن هو كتب كذا بداعي وفي شو كنا في رقبين تجوى كذا كل قطع قرآن وفي kò fẹ́ dà ní àdúrà jàmá kò fẹ́ ìfọ̀ ìdílé àná. Sàlẹ́mù àríkùn, wọ́n ní ìmọ̀ràn owó ní ẹ̀dùgbà obìnrin tó já sí pé ní ìlú ìyànfọ́ wọ́n lọ gan ọmọ sí ìrẹ̀ pé tó á jẹ́ sí pé ní àbú rẹ̀ àbú ń kìlọ̀ fún yín ní kó máa kó máa. Àbú àbọ̀kọ̀. Ọ̀pọ̀ náà mi. Na ṣẹ́rí àánú ṣàlàyé pé mùsùlùmí obìnrin gbọ́dọ̀ jẹ́ tí gbọ́dọ̀ ní alahishima ẹni pé ojú títì ní ojú títì àìlójú títì ni tí wọ́n mú ìran wọn ọ̀kadà ọkùnrin ọlọ́kùnrin tó kò dáa tó yàtọ̀ pé aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè lànà mọ́lẹ̀ ẹ̀ ṣubú mi ti fẹ́ ṣe é tó bò ti fẹ́ fi kọ̀ọ̀kan tó ike kó ló lẹ́yìn ọkùnrin ọlọ́kùnrin tó wọ̀ rí kì í rẹ akẹ́gbọ̀n rẹ ti ní agbọ́ yẹn tó akẹ́ bàbá rẹ ní agbọ̀ tó akọ́mọ rẹ ní agbọ̀ tó akọ́kọ rẹ ní agbọ̀ ọlọ́kadà tó wọ̀ rí tó ìlàkùnjẹ́ ká kúbẹ̀ yẹn kó kẹ́gbẹ́ rẹ kúbẹ̀ fún wa yẹn tó kọjá tí ọmọ tó ọ̀kadà yẹn ló wọ̀ kí n ṣe ọkọ rẹ kí n sọ fún ọkà ń jẹ́ mọ̀lẹ́bí yẹn náà. wọ́n ní lẹ́yìn àpẹẹrẹ àwọn àyíkún wọ́n ní àdéhùn kan lẹ́ẹ̀dọ́sọ ìdírí àjẹ́ náà.